له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ غفار ليبلغ فهو ما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò yín ètò wa ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ̀nyín ní ìkànnì yìí one oh seven dot nine fm ní déédéé aago mẹ́fà ìrọ̀lẹ́ sí aago mẹ́fà àbọ̀ tí bàbá wa àgbàṣàmùsì dín ní ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ̀wọ́ rẹ̀ pé kí ẹ̀sùn rẹ̀ ló máa bá bàbá wọn ṣètò ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ lábúlé séríkì ògbómákí àwọn alfáà wa tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà al-imam dr ishaq abbalore muhammad al-awwal hafizahullahu wa ra'ahu tí alhamdulillahi wa sallallahu wa sallam wa barik ala rasulihi وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين lẹ́yìn ọpẹ́ ilé tí a dá fún ọlọ́run ọba Allah ajẹ́rìí pé ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba náà. alhamdulillahi lakal hamdu ad'afan mud'afatan ala. ọpẹ́ wa ò lópin ó pọ̀ torí pé ntọ́lọ́run ọba ṣe fún wa lóore òṣè kàtà. aláàlàkọ́ ìfà máa àhàlà àlàdéhìnà wà máa àmàrà àlàkọ́ ìfà àhàlàlà dínà wà máa àmàlà. ṣé eléyìí tó kéré nínú oore tí wọ́n rò pọ̀ kéré yẹn ó lẹ́lòmí ń sunkún ẹ̀ tó ń ṣàdúrà tó ń jí tọ̀sán tòrun torí ẹ̀ tó ń bẹ ọlọ́run ọba lójú méjèèjì pé òun fẹ́ ní tí wọ́n fojú kékeré wò yẹn. lákàlẹ̀ hamudu máa àwòláàkà bẹ́lẹ̀ hamidi wà sànà. ẹlòmíì mọ̀ pa èèyàn tó ń lara wọn lórí wọn bá ń tóun ní lọ́wọ́ yẹn tóun tó ń wo pé kò kéré kò tó nǹkan. lákàlẹ̀ hamudu dúpẹ́. Máa àwòláàkà bilhamidi wa sànà. Ọlọ́run èmi dúpẹ́ tèmi o, mo dúpẹ́ o. ni àmì àti bàtà ni àmà ń tẹ́sí rọ. Máa jùmọ̀ tẹ̀lé lẹ́ni mọ́ apíríṣẹ́tì tó ṣe fún wọ. ni àmì ni àti bàtà ni àmà ń tẹ́sí rọ. Sọ́rí tọ́lá bá fẹ́ lọ́dọ̀ ẹ̀dá, ó pé ẹ̀dá mórí, ẹ̀dá kan tó wọn Ọlọ́run bá ṣe fún ó kàákún tó bá ti rí bẹ́ẹ̀ ìwọ náà kàn dédé rí pé nǹkan yẹn ń da sí ó ń pọ̀ sí wàá kàn torí pọ́lọ̀ tún ṣínà rẹ̀ fáwọn ọmọ ẹ̀ wọ́n lọ tún dájú tiẹ̀ lọ. hamudu hamuda ẹ̀nà pété gígì wà fi lápá. sọ́ọ̀bù kọ̀ǹpléènì o. lákàlẹ̀ hamudu hamuda ẹ̀nà pété gígì wà fi lápá. àwọn kan wà ní dùbúlẹ̀ rẹ̀ ń tà sọ̀rọ̀ ní ìsinmi àlàáfíà abẹ́lẹ̀ kó bá wa fún wọn. nàbìtẹ̀ gígì wà wà àkóbá ló gbé wọn débẹ̀ ọlọ́mbà wa làwọn. Àkálẹ̀ Hamdu Hamdu ọ̀nà Abújagì ní wasilatan. Àbá àwọn tó yẹ pé àwọn pààyàn débẹ̀ ni ọlọ́njọ́ tètè láǹfààní àti yọjú tí náà. Àkálẹ̀ Hamdu àwọn fi ọpẹ́ yìí. ilé ìkàlẹ̀ tẹ̀jì bí ìdílà kan ìfìwálé bó ṣe rọ̀ ilé ìkàlẹ̀ tẹ̀jì bí ìdílà kan ìfìwálé bó ṣe rà. àwọn fọpẹ́ sáadá fún ọlọ́run bá lónìí a fi ń ṣe àtẹ̀gùn a fi ń ṣe àkàsọ̀ wá sọ́dọ̀ ọlọ́run láti béèrè fàlékún orí. tẹ̀jì bí ìdílà kan ìfìwálé bó ṣe rọ̀. àmọ́ ètò ṣe fún wa lóore ó pọ̀ ó pọ̀ ó pọ̀ àwa náà rí. ilé ìkàlẹ̀ tẹ̀jì الخيف والبشرى àlékún lókù tá ń tọrọ ọlọ́njọ́ jó túbọ̀ lékún fún wa ní ti dáadáa o. a ń fi lè wọlé lónìí ẹ̀bẹ̀ ọlọ́run ọba kójọ́ àlékún dáadáa àlékún fọkànbalẹ̀ àlékún àgbọ́yẹ̀sìn àlékún wáre alékún gbogbo tí ń jẹ́ dáadáa tí wọ́n fi ń gbádùn ayé tí ò wá ní díwọ̀ gbádùn sínú sàárà tàlìkìyàmọ̀ ọlọ́kùnjọ kú máṣà ṣe fẹ́ni kankan wá alékún ìmánì ilé tó yẹ kóró Allahumma من زكاها أنت وليها ومولاها rikpe n tẹ́lẹ̀ mi tọrọ láyé rẹ̀ kò ju owó ọlá ọrọ̀ ipò kìkí kankan tẹ́lẹ̀ mi tọ́ tó wáyé rẹ̀ tó ń tọrọ ó gbọ́dọ̀ tọrọ eléyìí nìkan ní tí kò tún máa tọrọ jù àlékún ìmáni torípé tí mọ́ni ẹ tó bá ti yòrò àà ah, ojú kí dúkìá rẹ yòrò lọ gbọ́yé dáadáa tágbọ́yé ẹ̀sìn ẹ bá ti drop tó bá ti ń padà sẹ́yìn ẹlẹ́ha ní ẹ òmú rẹ̀ hátẹ́lẹ̀ ló bá jípo bá yọ ẹ̀há lójú àpadà sáàbúrú ni ọ ọlọ́májò kèmí àti ẹ̀ o àbí wọ́tẹ́lẹ̀ tí wọ́n mọ̀ ẹ́ mọ̀ ní pé mọ̀ṣálà brọ́dà yìí kì í ṣe ìsìláàjò kótó rẹ̀ kì í kọjá kókósẹ̀ brọ́dà yìí kì í gbónúgbọ̀n brọ́dà yìí kí n fi òun ṣeré kí n dẹ̀ ń bó kí n bóbìnrin lóbìnrin lọ́wọ́ òjijì náà wáde pé ah, ah, brọ́dà ah, ó ti advance ó ti já ọ̀nà ti já pìtìpìtì nǹkan burúkú tó fi ń ròyìn ẹ. wa man yuti'i Allaha wa rasulahu faqad faza صلى الله عليه وسلم فان صلى فقد فاز فوزا عظيما على ان رويا بي او عن النار وادخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور الله Ọlọ́run bá ní fámọ̀n zúzíhà ánì náà ẹni tọ́lọ̀ ń bá ní ká gbé jìnà sí ná jọgbẹ́dà kí á mọ̀ bá ní kọ́rọ̀ èmi àti ẹ má já sí ná. Ọlọ́run ní ẹni tọ́rọ rẹ̀ bá ta kété sí ná tí ò tiẹ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú ná. Wà ó dẹ̀ kí lálìjáná. Wà ó dẹ̀ kí lálìjáná tàfà kan dẹ̀ fà Ọlọ́run ní sọ́wọ́ padà wá mú wọnú àgbàlìjáná ọ́ ẹ́skọ̀tì ẹ̀wọlé wárí pé ó dẹ̀ kí Dọ́kọ́là lọ́lọ́wọ́ bá sọ. Odi kílà lè jẹ́nà ta. Sọ pé wà dọ́kọ́là. Fàkọ́dé fàá. Àwọn olọ́fẹ́ mọ́ màlìjọ́nà wọ́n náà lè Àwọn ẹni ọ̀wẹ́ ni àpọ́nlé àwọn màlẹ́kà ọlọ́run àwọn náà máa mú ọmọ àdìjẹ́nà jẹ́nà ah, Allahu Akbar àwùdí ẹ̀kílá ní ìjánà tàbà kan ti fàáza ọládá ọlọ máfòṣì máfòṣì máfòṣì dán wa wò mátìdáwálà mú pẹ̀lú ìṣì ìgbádùn ìkẹ́ ìtí òtún ní díwọ̀ tọ̀run ní kò fún wa wárí pẹ́ tó bá rí ọlá táyé náà lò tó bá wà láwọn ibìkan bá àwọn èèyàn pàtàkì kan á dẹ̀ máa dúsọ̀tún wá dúsọ̀sì a máa mójútẹ́ a máa Allahu Akbar wọ́n máa tọ́ bá torí kókò táwà ńlẹ̀ a tún fẹsẹ̀ gba kúrò kó máa fẹsẹ̀ kan. bàmá ṣùṣì tún ṣe ń gbé àwọn èèyàn kan gẹ̀ẹ́gẹ̀ẹ́ wọ́n tún gbọ́n ṣí àtọ́fẹ́ jókòó sí á tún dúró sẹ́yìn wọn á tún dúró sí wọn á tún máa ṣọ́ wá wo ìkẹsẹ̀ déèyàn tẹ́ déèyàn láyé nìyàn tó tún túmọ̀ sí pé nínú àwọn tí wọ́n tún ń ṣe bí ẹ̀gọ́ ẹlòmí lè máa roku rẹ̀ tó ń ṣe fún ṣùgbọ́n àwọn tó fẹ́ ṣe fún wa lálìjánà tá a fi máa wọ́n náà gbàlìjánà lọ àwọn mọ̀lẹ́kà ọlọ́run àwọn ẹni rí àwọn ẹni ẹ̀ta ẹni mímọ́. ọmọ ọdún ha á ní náàrí wa ó dẹ̀ kí lálẹ́ jáná tàfàkọ́dẹ́ fà. ọlọ́run ẹni tọrọ rẹ bá bọ́ tí kó wọ́n mú wà lìjánà ń jágbèrè àjámọ̀. Ah, ọlọ́run ẹni náà fàkọ́dẹ́ fàzà fàzà tọ́lọ́run tọ́lá àkọ́kọ́ ló ti eh, ló ti jèrè kábíyèsí ọlọ́run Sheikh Abdul Wasi ayadakumullah ó tọ́lọ́n fi parí ọ̀rọ̀ yìí nínú àyà yìí akramakumullah ah, ọlọ́run ni wọ́n mọ̀lẹ́ hayatu dunya lámàtàrún lè gòrò ọlọ́run ni adùn ayé ọ̀hún náà wá dà tó torí ẹ̀ tó kírun wọ́n mọ̀lẹ́ hayatu dunya adùn ayé ọ̀hún ni tó ń gbádùn nínú ìṣìnà wà láyé ìgana wọ́n kí ló dùn lẹ́nu ẹ nínú ọtí tó takú ṣe mú wọ́n mọ̀lẹ́ hayatu àti dúnìyà. E-, èrè wo ló ń jẹ́ ń bi tẹ́tẹ́ tá a sọ fún ẹ títí tó gbọ́? Màtá àwọn ìlúgbòrò. Èrè wo ló ń jẹ́ níbi olè jíjà? Ìlà màtá àwọn ìlúgbòrò. Aláàánú kí ni kí ni ìgbádùn ayé kí ni ayé gan-an? Ẹ̀yin ṣe wá value tó tó báyìí. Ẹ ṣe bàbára báyìí ọlọ́ni ayé tẹ bàbàrà yìí mọ̀sáhùn lè gòrò rẹ̀. mọ̀sáhùn lè gòrò. ẹni kí wá ṣe islam wá ń rira tá ní ẹ̀ tó ń rira ó mọ̀ pé tó máa tún kóyè bẹ́ẹ̀ nìyẹn tó tún máa fẹ́ dẹni yìí lọ́dọ̀ ọlọ́run ọba àkọ́kọ́ nìyẹn kọ́kọ́ gbìyànjú kó dẹni yìí lọ́dọ̀ ọlọ́run ṣe islam kó ba lè níyì islam kó bá lè dẹni bàbàrà lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn wá gbọ́nà wá tún wá di ẹni lọ́dọ̀ àwọn ẹni eré láyé. wàmà ó ti tún mi ṣe ìfọ̀mọ̀tà àwọn ẹ̀háyà ti وما عند الله خير وأبقى للذين آمنوا وعلى ربهم يتوكلون èyí tọ́lọ ń pèlé ayé ní ààyè ẹ̀tàn jẹ́ àwọn èèyàn ní à ń gbẹ̀tàn pẹ̀lú báyé ṣe ń tàn wá ọ̀rọ̀ mi lọ́lọ́ tún wá bá a sọ láyé náà Ọlọ́run ní gbogbo yóò tó ń bá fún wa láyé. Fọ́màtà orí hayati dunya. Ọlọ́run ní ìgbádùn ayé lásán ni. Wa ma inda Allahi khayrun wa abqa lilladhina amanu wa ala rabbihim yatawakkalun ẹlọ́wọ́ ní yòròyòrò ayé lásán ni gbogbo ẹ̀. wàlá ìdàlọ́. ṣùgbọ́n tó máa ṣẹ́kù téèyàn máa ní tọkàn máa balẹ̀ sí pé mi mọ lélẹ̀ yìí. wàlá ìdàlọ́ yẹ̀kọ́ yìí. torí gbogbo ta níláyé mélòó ni tiwa nú ẹ̀. wàlá ìdàlọ́. ìgbà mélòó la fẹ́ fi lò fóònù tó rà tó tuntun jò ní o mọ ayé tó ti lò nígbà tí fóònù bẹ̀rẹ̀ ta bẹ̀rẹ̀ sí lo fóònù o mọ ayé fóònù tó ti lò. ẹ́ òmọ́yé agó tó ti lò òmọ́yé aṣọ tó ti lò òmọ́yé bàtà tó ti lò ìtò ń lò lọ́wọ́ iná máa gbóúnjọ kan ìtò ń lò lọ́wọ́ iná máa gbó inú kó yá pé àwọn aṣọ tá a ní lọ́wọ́ àwọn bàtà tá a ní èyí tó wá tó ṣókùnkù sí wa ni pé àmọ́ bóyá àwa la fẹ́ lò wọ́n gbó bóyá àwọn náà fẹ́ lò wá gbó báyìí ìta ti lò gbó la mọ̀ yìí tó fẹ́ lò wá gbà fẹ́ lò gbó àwa náà mọ̀ ọlọ́run ní báyé ṣe rí nìyẹn. wà máa ń dá wọn ṣe kọ́ yìí. ṣùgbọ́n sìn ẹ̀sìn ọlọ́run ọba nìkan. ọ̀yìnrún abẹ́kọ́. olólẹ́yìn ìrádá o olódẹ̀ máa ṣẹ́kù. ilẹ̀ dínà àmọ̀nà ooo. fẹ́ni tó bá gbọ́ ọlọ́run gbọ́ lódodo ni o. owó ni làákàyè ló máa gbọ́ ń tà sọ yìí o ẹni tí ò mọ ọlọ́run àwọn ọmọ oníwọ̀kuwọ̀ ṣe mọ̀ pé oníkálukú náà ló ń yin àwọn ẹni tiẹ̀ láyé àwọn ọlọ́tí àwọn ọmọ yahoo àwọn ọmọ tí wọ́n ń lu tílọ́kùnrin tí wọ́n ń dirun táwọn bá ti rí àwọn ọmọ tí wọ́n ń wọṣọ tó ṣí gẹ̀ẹ́lẹ̀ tó ṣí kunlẹ̀ tó ṣí dodo wọn lẹ̀ àwọn ọmọbìnrin tí wọ́n wọ àwọn aṣọ pínpínpínpín tó fún mọ́ra àwọn náà máa láìkì wọn máa gbé tọ́mì tó bá ti rí wọn táwọn ẹni ọlọ́run bá ti rí àwọn ẹlẹ́hàá òun náà gbogbo àwọn ah, mashallah mashallah tabarakallah alhamdulillah fún àti mọ́ra eléyìí mọ́ra albarka ni ọlọ́mọ ṣèmi àtẹ́lẹ́ olórí ibú olórí ibú náà máa mọ sẹ́ẹ̀tẹ̀ tó nígbó kan bá wà dúgbò ilé ní atrace bí táwọn èèyàn ẹ̀ wà tí wọ́n ti mú bẹ́ẹ̀ náà ni tẹ́ni eré bá wà dúgbò ilé ní àwọn mọ́sálásí súnà olóhùn ti máa lọ sí lọ́hùn tó wọ́n ní ṣàṣedànù bó ṣe rí nìyẹn connection ni. wàá ń dà lọ́yẹ̀ kọ́ ìrọ̀ وأبقى للذين آمنوا وعلى ربهم يتوكلون ọkùnrin wa ń bàjẹ́ kó tó ró mú rẹ̀ sí àwọn kan fi ẹ̀ṣì yẹ̀yẹ́ ó mọ̀ pé àwọn ẹni ibi náà máa fi ẹ̀ṣì yẹ̀yẹ́ yẹn àwọn ẹni retí wọ́n yìn ẹ́ àkọ́kọ́ náà ọba tó dẹ́ ẹ tó yìn ẹ́ tínú ẹ̀ ń dùn sí bó ṣe ṣe ó yẹ kí yẹn máa wú ẹ lórí bákan náà àwọn ẹni ẹ̀ṣà tó wà láyé táwọn náà mọ rírì tó ń ṣe ó yẹ kí lè yẹn náà máa dùn mọ́ ẹ nínú ló fà tó jẹ́ pé ń tàn ṣàlẹ̀ fún wa bọ̀ ó náà ni haqiqatul ubudiyya afẹ́kàmọ́ tàwa ṣe láyé afẹ́kàmọ́ kó pàtàkì pé ká sin lọ́hun adẹ̀fẹ́ mọ́ kí ni pàápín ìjọsìn tàwa ṣe yẹn gan a ti bẹ̀rẹ̀ sí ṣàlàyé rẹ̀ fún wa náà ibi tá a lánàá ni pé ajẹ́ káàmù pàtàkì. والكتاب والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا ẹ̀rí pé lánàá mi tá bọ́rọ̀ náà dénú tó ní ṣe pẹ̀lú ìmọ́nù bílẹ̀ kọ́dà ìnígbàgbọ́ nínú kọ́dàrù yìí hmm, ó kàn pa púpọ̀ o kò sí tó jẹ́ káyé rí pọ́nṣọpọ́nṣọ́ bó ṣe rí lónìí bí kì í ṣàì nígbàgbọ́ nínú kọ́dàrù tó bá gbà pé díẹ̀ tó gbà pé nìkan ọ̀kan wọ́n ti dáwọlé kádà rẹ̀ ọ̀kan wọ́n ti lòrà wẹ́. la shay'in khalaqnahu bi qadar. ọlọ́run ní gbogbo nǹkan òun ti dá òun dẹ̀ ti parí ẹ̀ pẹ̀lú àkọọ́lẹ̀ bó ti fẹ́ rí. bi qadar. ìrìnàjò ní àti ẹ̀ láàrin lọ́wọ́ láyé ìtẹ́lẹ̀ omi kọ́. ó ti àtìlẹ́ àkìláàmù wájà fàájì sùn ṣòfò. ó ṣìyàn ó ṣayafẹ́ ó ṣayafẹ́ ó ṣọkọ ní tí ẹ náà gangan gangan ló fẹ́. Inna kulla shay'in khalaqnahu bi qadar. Eh, Ọlọ́run bá jẹ́ ọmọ ẹ̀kọ́ gbogbo nǹkan pátá. òun ti parí ẹ̀ pẹ̀lú kọ́dà. náà ọlọ́run wa ń sọ fún alẹ́ àyè iná yìí pé náà lè fi mọ̀ wípé olóríire ọlọ́run bá máa ń olóríire ni. náà ọlọ́run o. kí lọ́lọ́run fẹ́ sọ. Àmìnú billahi wa rasulihi. Ọlọ́run ní ká gbọ́ ọlọ́run ọba gbọ́. Wa rasulihi kádẹ̀ gba òjíṣẹ́ wọn lọ́n gbọ́. wal kitabil ladhi nazzala ala rasulihi. kádẹ̀ gbàgbọ́ nípa ìwé tó ń sọ kalẹ̀ fún ànábì wa sallallahu alaihi wa sallam tí ń ṣàlù Qur'an. wal kitabil ladhi anzala min qabil. bákan náà nígbàgbọ́ sí àwọn ìwé tọ́lọ́ ìyẹn ló wá síwájú ti ànábà muhammad ìyẹn ni injil injil náà bàbá náà máa fi ń dáwà kàkiri tàwárẹ́ àtà fún mọ́sá ìjìlá fún ìrìnta

gbọ́ tó kọ̀ tí ó gbà tó ṣàìmórí. wàmọ̀ yẹ́ ti fún omi láàyè. ẹni tó bá lo orí kòkó tó lonú kòkó tó lagidi. wàmọ̀ láàyè ká ti hí. tó ṣe gírímọ̀ káyọ̀ tó tọ́lọ̀ àti tòjíṣẹ́ tọ́lọ̀ àwọn bára àti àwọn màlẹ́kà ọlọ́run tí ó gbà wọn gbọ́. tí ó gbà wọn wí ọlọ́run bá gbọ́ tí ó gbà wọn màlẹ́kà gbọ́. wọ́n rusulihi. ọlọ́run bá ní kò kan anábẹ wa ń pòsẹ̀ ó náà dẹ̀ ń bìlì bẹ́ẹ̀. wọ́n lè yẹ ohun mi la. àbá àbíjọ́ kẹyìn náà kan wá lọ ń bẹ náà tẹ́lẹ̀ pé kí ní jẹ́jọ́ kẹyìn ọjọ́ ilé èdè day of restoration yìí wò lẹ́ ń parí. ó ní kò sí judgement kankan bì kan. ọ̀pọ̀dé ìdánlọ́kàn lálàá bá yín dá. ọlọ́run lẹ́yìn tó bá ní rúurú rí báyìí lórí ó ti sọnù pátápátá o. ọ̀pọ̀dé ìdánlọ́kàn lálàá bá yín dá. àbíkú tẹ́rù ara ẹ pa o ń ara rẹ pa òun pè ní ìjà máa mú fún ẹ náà ní kíkí tá fi hàn ó ṣe gbọ́ ó ṣe fi hàn ayé béèrè pé kí ló ní mò ń kírun ni kírun kírun ni mí wá wo bá ṣe ń kírun ń kí fún ní la ṣe ń kí gbogbo ohun tó ṣe ń kírun pátá ohun àǹfààní ti ìjọsìn ó wà ń bẹ̀ bákan àǹfààní ti wípé à ń ara wa ṣe exercise fọlọ. bùnìyàlì ìsìláàmù aláàkọ́mùsí ṣàhádà sí àlá ìlàhà illallah. kò sí tọ́lá ní ká ṣe nínú ìjọsìn tí ò láǹfààní fún wa. wàhánà muhammad rasulullah. nígbà táwọn náà bí ń ṣàlàyé fún wa. bóníyà ní ìsìlámù aláàkọ́mùs. nípa pọ́lọ́ ọba mọ ìsìlámù yóò gbé kalẹ̀ lórí òkú márùn-ún. ṣahadati aláìláha ìlànà. àkọ́kọ́ nínú ẹ̀ tó ti síwájú ni pé ìkọ́kọ́ mọ ọlọ́run lọ́kàn kú ọ̀nìkan la gbọ́dọ̀ máa sìn. wàhánà muhammad rasulullah. ìdàmọ̀pá àgbọ̀dọ̀ sẹ́lẹ̀ mí ìmọ̀ ànábìdẹ̀rẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ òjíṣẹ́ rẹ̀ ní kì í ṣọlọ́ kí sọmọ rẹ̀ kí dẹ̀ sọ lọ́wọ́. wọ́n kọ́ mi sọ́lá. bákan náà tún máa kírun ànábì kì í ṣe gbákejì ọlọ́run àwọn míì tún sì gbọ́ ọ á ní ọlọ́run yíyan àti gbákejì ẹ̀yẹ muhammad rárá o ti ṣe mi. wọ́n ná muhammad rasulullah. wá gbọ́n sọ́lọ́ fi sálọ bíbi sẹ́lẹ̀ ètò tẹ̀lé. wọ́n kọ́ mi sọ́lá. yàwá yanjú ẹlẹ́kejì dáadáa daily activities wa ìrun kíkí irun kíkí kìí ṣe nǹkan àwàdá o kìí ṣe nǹkan ẹ̀fẹ́ o gbogbo bá a ṣe tó àádẹ̀rẹ̀ ra wa lẹ̀ fọ́lọ́hun àáforíkèríkè ara wa àágbé kalẹ̀ àkọ́kọ́ náà jẹ́ kọ́kọ́ sọ díẹ̀ fún ẹni náà fàní irun kíkí ẹni tó ń kírun ó yànda ara rẹ̀ fẹ́nìkan tí yóò rí tó dẹ̀ nígbà pẹ́ nìyẹn exist ọ̀nà ọlọ́run bó ṣe wá gbogbo lọ tí gbogbo wa máa wà nínú sọ́fún everybody lásìkò gbà yẹn àjọ parapọ̀ sójú kan láti máa ṣe nǹkan ẹyọ kan ṣo lẹ́ẹ̀kan náà ìwọ náà lọ́wọ́ gbogbo bí wọ́n ti ń kírun káàkiri ayé kó o bá mùsùlùmí ṣe ń kírun orí á wú inú á dùn wàá bèrè lọ́wọ́ rẹ pé kí ló tún dúró sí láyé tó sì máa ṣe léyìn náà àkọ́kọ́ nínú ẹ̀ nìyẹn sórí nínú àǹfààní ẹ̀ ni wípé ọkàn ẹ á dèrò mọ́ ọlọ́run ọba

tó yẹ pé gbogbo àwọn joint ara gbogbo ẹ̀ pátá wo ló máa ṣiṣẹ́ lásìkò yẹ irun nìkan ni tó lọ ṣe research lọ ṣe research gbogbo oríkèríkè ara ẹ̀ pátá òun yẹ pé tó bá ti kírun o ti ṣe gbogbo ìran exercise ayé Allahu Akbar aláni ẹ máa kírun ẹ máa kí ẹ máa kírun ẹ̀dẹ̀ máa yọ zaka nínú owó yín àṣẹ ọlọ́run ọba ní o wàríkà ma'arraki'ina wàríkà ẹ máa tẹ̀ kọ̀kọ̀ fọ́lọ́run ọba yín pẹ̀lú àwọn tí wọ́n ń tẹ̀ kọ̀kọ̀ wọ́n má tẹ̀ kọ̀kọ̀ fún nǹkan míì rùkú fọ́lọ́hun báwò fọ́lọ́hun portrait fọ́lọ́hun má ṣe fún nǹkan mi tọ́lọ́hun bá dá. wàkímú sọ́lá tàwa tó zakata wà má tó kọ́ tí mò ń lè àǹfọ̀nsì kún mi nìkan yẹn tẹ́sídò àyíndàlọ́. aláàánú ẹ máa kírun ẹ̀ dẹ̀ máa yọ zaka. wà má tó kọ́ tí mò ń lè àǹfọ̀nsì kún mi nìkan yẹn. gbogbo ń tẹ bá wá ṣe ẹ kíyàmà kí ló fẹ́ lọ bá pàdé lọ́dọ̀ ọlọ́run. min khairin. tó jẹ́ dáadáa tó ṣe láyé sọ. ṣẹ̀rùn ló kí ni. tẹ́jì dúró ìdánmọ́ yìí. dáwẹ̀ tó ń gbà ṣe tọ́lọ ní kò gbà ní. mìnà kọ́ náà bèrè lọ́wọ́ rẹ kí dáadáa tó ṣe pamọ́ ṣé náà ni eléyìí ṣe mú dọ́dọ̀ ọlọ́run eléyìí eléyìí. mú báyìí máa jọ́ ń ṣe kalẹ̀ pé ṣé ohun tí mo fẹ́ tí mo fẹ́ kó lọ tó rí. fáwọlù fáwọlù lílì tàkúdù. Ìrún ah, la máa ń sọ̀rọ̀ yìí. Aláta máa yọ̀sán lé àyà fúdù. Ó lò fẹ́ kí tóró ju dé bẹ́ẹ̀ tó fi ló fi sáà múlẹ̀. Àwọn wẹ̀lú máa yọ hásábò lé ní ìbáàdì. Àkọ́kọ́ ń sọ́lá máa ṣèṣirò rẹ̀ nínú iṣẹ́ àwẹ̀ ìdájọ́ gbọdọ̀ kí á mọ̀. Aláta máa yọ̀sán lé àyà fúdù. Ìrún ni o. Wàlá kí àyàfúnmúlà. Àkọ́kọ́, ìrún ni àkọ́kọ́ ń tọ́lọ́mọ akọ́kọ́ ṣèṣirò nínú iṣẹ́ wa.

Ìṣùgbọ́n tó wá yà mí lẹ́nu lórí ọ̀rọ̀ jẹ́. Àtẹ̀dìrí mokùn àtẹ̀dìrí. Ìwọ́ òfinrún lẹ̀wọ̀ òkí. Àtẹ̀dìrí. Òfin òkírun lásìkò. Àtẹ̀dìrí. Àbò ìjẹ̀ kí rárá. Bìdú ni sọ̀lá. Àtẹ̀dìrí ah, tí ó mọ̀já. Bìdú ni sọ̀lá. Tó bá mọ̀jẹ́ ń sọ fún ẹ. Bìdú ni sọ̀lá ti sọ mú kálá yẹ̀jú. Bìdú ni sọ̀lá ti sọ mú kálá. Jẹ́ ẹ̀tán kí n sàṣírí fún ẹ̀hùn. Tó bá ti kírun láyé, ṣó mọ̀ pọ́lọ́ ọmọ fi sójoojúmọ́ ni ó ní inna salata kanat ala al-mu'minina kitaban mawquta. Ọlọ́run ní ẹni tó bá ẹni tó fẹ́ pèrà ní ẹni tó pèrà rẹ̀ ní bìlíva. Kó lè gbà pé o gbọ́ Ọlọ́run gbọ́ lódodo, ni irun fún ẹ ọlọ́run wá pè òun dẹ̀ tí wọ́n fàtùkò sí lójoojúmọ́ kì í ṣàwá ṣe gbogbo ìmọ́ọ̀mọ̀ ayé la fún oríkórí la fi it has been fixed by Almighty Allah ẹni tó fi ṣe ẹ̀nìyàn o ó ti fàtùkò sí. wọ́lá kí wà láyé òwá ó kírun wá ń gbá rẹ̀. àtẹ̀dìrí. láàrẹ̀ tó ń gbà. بدون صلاة قومك لا يجوز tó bá ti kírun tó kàn ń gbá rẹ̀ ó fi bí paná ara ẹ̀ dànù lásán ni o. alámútálọ́ torí iná sọ̀rọ̀ àtàfárí dán. torí pé ìdí tó wà ń bẹ̀ ló ti kọ́kọ́ gbọ́lẹ̀ kan yẹn pé àkọ́kọ́ ń tọ́lọ́ máa kọ́kọ́ ṣèṣirò rẹ̀ nínú iṣẹ́ èèyàn. ṣàgbéda káwọn irun ni tó bá ti pàṣẹ bí irun o lè pàṣẹ bí àwẹ̀ o. alámútálọ́ torí pé irun gangan ni. The foundation tó ń construct lé lórí ò ti wà okay you are just wasting your resources Alam ta'lam fa inna salata faridun. Àbẹ́ ẹ̀ tí ṣe ẹ̀ tí tó mọ̀ ni mà. Inna salata faridun. Ẹ̀yin náà ń kọ́ sà, ṣẹ́yìn náà tí mọ̀ láti jọ yìí. Inna salata faridun. Ẹlòmí ẹni ṣé kàbùlọ́ sí. Ayakumullah. Ó ní ó ní àfọ́ àdúgbò wa náà kì í kírun náà. Ah, àfọ́ irú àwọn àfọ́ àtàwọn sọ fún ẹni ẹgbẹ́ àwọn ilé yẹn kẹ̀ paru-paru làwọn ilé yẹn àwọn yóò ṣàfà. Alam ta'lam fa inna salata faridun. Àbá wa ní ṣé ò mọ̀ ikú ọ̀run yàn ní irun kíkí ni. wà á ó jábà lè gírí kàdá lè àjùlù wà á ó jábà lè gírí kàdá lè àjùlù. ó jẹ́ débi pé ọlọ́run ṣílẹ̀ lórí ọmọ kékeré bó ṣe ṣílẹ̀ lórí àgbàlagbà. àfọmọ tí ò báyìí tí lè ṣe tẹ̀mù yìí tí ò tí mọ̀ sí àtọ̀ tó sì tó ti kéré lọ́dún tó ṣe ọmọ tí ò tí bàlágà. wọ́n ṣe inú ìbí sọ́bìrì wà sọ́lá àti wà iná ha lájẹ́ bí wọ́n tún ní ìlà àlàálẹ̀ kọ́ ṣe àyìn. ẹ̀fà gbọ́n tọ́lọ ń bọ̀ ọ̀sán nílá Al-Kùránì ó mọ̀ pa nídìí ìrànlọ́wọ́ gbogbo apátápátá là ń sáré àti làláyé gbogbo apátápátá la fẹ́ kà túbọ̀ tán wá dáa. wọ́n ṣe sàárínú. Gbogbo apátápátá là ń wọ́nà àbáyọ. Sàárínú. Aláwọ̀ bá ní ẹwà ìrànlọ́wọ́ látọ̀dọ̀ ní ọlọ́run. Bí sọ́sìn wà sọ́lá. Àkọ́kọ́ ń tẹ́ máa fi eré tí mo fi máa ràn yín lọ́wọ́, tí máa fi ṣàánú yín, tí máa fi kó yọ, tí máa fi kẹ́ yín. Àkọ́kọ́ náà ní kọ́ ọlọ́ni ẹ ṣe sùúrù. Allahu akbar. Ẹlẹ́ẹ̀kejì nínú ẹni pé ẹ máa kírun. Allahu akbar. Wa innaha lakabiratun illa 'alal khashi'in. Nígbà tọ́lọ́ wá sọ̀rọ̀ yóò gbọ́n tọ́lọ́ fi parí ẹ̀. Wa innaha lakabiratun illa 'alal khashi'in. Ọlọ́ni ṣe ẹrí méjèèjì tí mo sọ yìí. Ah, gbọ́ yẹn ṣe ọ̀nà àbáyọ ní síbá tí ń ṣe sùúrù ọya wá kò rán ní àà ah, náà ìrún yẹn ó lọ fà ó ní tóbi ó máa ń lágbára láti ṣe fún ìyàn ó tí ni ọgbọ́n bàbá náà ni ẹ máa kírun Ìrún òṣè yìí mú mi ní alágídí. Ẹ máa kírun. Ìrún òṣè yìí mú mi ní alágídí. Ẹ máa kírun. Ìrún òṣè yìí mùsùlùmí aláìgídí. ẹ máa kírun ìrun òṣèyìn sísá alágídí. ẹ máa kírun ìrun òṣèyìn bọ́dà láàjìlì. kí ló ń ṣagírí pẹ̀lú ọba tó dẹ́ fún tó bá tẹ̀ ń ṣe akékú ní ké o akékú ní irun ẹni ọlọ́run bá kọ̀ ní kọrùn ọlọ́run bá kọ̀ ní ò ní kọrùn akékú ní ké o akékú ní irun ẹni ọlọ́run bá kọ̀ ní kọrùn ọlọ́run máa kọ̀ mí mi ò ní kọrùn ẹni ọlọ́run bá kọ́ ní kọrùn. a tún pàdé lọ́la pẹ̀lú òkú ọlọ́run assalamu alaikum wa rahmatullah. وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا Al-Amin Commercial wà ní Abẹ́òkúta ilé ẹja tó lálàáfíà tó gbádùn tó yanjú fún àǹfààní àwọn ajá bá fẹ́ ra ẹja bíi sandin fòté panla àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ó tún wà ní ẹ̀yìn ọjà sábó fún ìbéèrè tàbí títí olùgbọ̀wọ́ irú ètò báyìí àti mímọ̀ àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ Al-Qur'an àti àgbóyẹ̀sìn tó yanjú àwọn ìbánisọ̀rọ̀ dọ̀kítọ̀rọ̀ wa náà ní 080 Facebook page wa ní Da'watul Haqq Lẹ́mẹ̀ Abẹ́òkúta.